róòmù orí kẹrìndínlógún. mo fẹ́ kí ẹ gba fébè bí arábìnrin wa ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọ tí ó wà ní kẹ́ńkíríà ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ ní orúkọ kristi gẹ́gẹ́ bí ó ti yẹ onígbàgbọ́ kí ẹ ràn án lọ́wọ́ ní ọ̀nàkọnà tí ó bá fẹ́ nítorí ó jẹ́ ẹni tí ó ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti èmi pàápàá lọ́wọ́ ẹ kí Priscilla àti Àkúílà àwọn alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ Kristi Jésù wọ́n fi ẹ̀mí wọn wewu láti gbà mí lọ́wọ́ ikú èmi nìkan kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ìjọ láàrin àwọn tí kìí ṣe Júù náà dúpẹ́ pẹ̀lú ẹ kí ìjọ tí ó wà ní ilé wọn náà ẹ kí Epenitù àyànfẹ́ mi ẹni tí ó jẹ́ onígbàgbọ́ kìíní ilẹ̀ Éṣíà ẹ kí ẹni tí ó ti ṣiṣẹ́ púpọ̀ láàrin yín ẹ kí andiróníkù àti júníà àwọn ìbátan mi tí a jọ wà lẹ́wọ̀n olókìkí ni wọ́n láàrin àwọn òjíṣẹ́ kristi wọ́n sì ti di onígbàgbọ́ síwájú mi ẹ kí ampiliatu àyànfẹ́ mi nínú olúwa ẹ kí ubanu alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ kristi àti sitaku àyànfẹ́ mi ẹ kí apele akíkanjú onígbàgbọ́ ẹ kí àwọn ará ilé àrísítóbúlù ẹ kí ẹrodíónì ìbátan mi ẹ kí àwọn ará ilé nákísù tí wọ́n jẹ́ onígbàgbọ́ ẹ kí tirufina àti tirufosa àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ olúwa ẹ kí pásísì arábìnrin àyànfẹ́ tí ó ti ṣiṣẹ́ púpọ̀ nínú olúwa ẹ kí rúfọ́ọ̀sì àṣàyàn onígbàgbọ́ àti ìyá rẹ̀ tí ó tún jẹ́ ìyá tèmi náà ẹ kí asikiritu filegọ́ńtà erime patiroba erima àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn ẹ kí filolugu àti julia nerea àti arábìnrin rẹ̀ àti olimpa àti gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà lọ́dọ̀ wọn ẹ rọ̀ mọ́ ara yín kí ẹ sì kí ara yín pẹ̀lú àlàáfíà gbogbo ìjọ Kristi kí yín ẹ̀yin ará mo bẹ̀ yín pé kí ẹ máa fura sí àwọn tí ó ń dá ìyapa sílẹ̀ àti àwọn tí ń múni ṣìnà tí wọ́n ń ṣe àwọn nǹkan tí ó lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́ ẹ yẹra fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ṣe ìránṣẹ́ Olúwa wa Kristi ikùn ara wọn ni wọ́n ń bọ wọn a máa fi ọ̀rọ̀ dídùn àti kí a máa pọ́n ènìyàn tán àwọn tí kò bá fura jẹ ìròyìn ti tàn ká ibi gbogbo pé ẹ dúró ṣinṣin nínú ìgbàgbọ́ èyí mú inú mi dùn nítorí yín mo fẹ́ kí ẹ jẹ́ amòye nínú nǹkan rere ṣùgbọ́n kí ẹ jẹ́ òpè ní ti àwọn nǹkan burúkú kí ọlọ́run orísun àlàáfíà mú yín ṣẹ́gun sátánì ní kíákíá. Kíá kí oore ọ̀fẹ́ olúwa jésù kí ó wà pẹ̀lú yín timothy alábàáṣiṣẹ́ mi kí yín bẹ́ẹ̀ náà ni lukiwusi àti jasoni àti sosipata àwọn ìbátan wa. èmi tátíù tí mò ń bá paul kọ ìwé yìí kí yín ẹ kú iṣẹ́ olúwa. gáíyù náà kí yín òun ni ó gbà mí lálejò bí ó ti gba gbogbo ìjọ lálejò erasitu akápò ìlú kí yín kóátù arákùnrin wa náà kí yín kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú gbogbo yín àmín ògo ni fún ẹni tí ó lágbára láti mú yín dúró gbaingbain gẹ́gẹ́ bí ìyìnrere àti ìwàásù nípa jésù kristi ti wí àti gẹ́gẹ́ bí àdìtú tí ọlọ́run dì láti ayérayé ṣùgbọ́n tí ó wá tú ní àkókò yìí ìwé àwọn wòlíì ni ó ṣe ìṣípayá ohun tí ó farapamọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ayérayé pé kí gbogbo àwọn orílẹ̀-èdè gbọ́ kí wọ́n mọ̀ kí wọ́n sì gbà ògo ni fún Ọlọ́run ọlọ́gbọ́n kan ṣoṣo nípa Jésù Kristi títí láéláé àmín. Ah,